think the first thing we need to do is tell all the rules in the town because I strongly feel it's going to be great press for radio. The cost of this cost nothing less than $1,500. Nígbà tá a bá ta gbogbo oko tá a ní tá a bá ta fáwọn òyìnbó Being my only child, I would love to provide for him the best this life can offer. Ah. Ṣé o máa ṣàlàyé nǹkan got ń shit fún mi sí? Mo ti fẹ́ ṣe tán. Kí You, you, you lack respect for time. Tí mo bá dálé la la le. àwọn ọmọ wa pátápátá àtàwa fúnra wa náà a lè se ṣe iṣẹ́ tí mo mọ̀ mú owó ńláńlá tó ju wa. àgbẹ̀ lọ wá. ṣé o sọ pé o mọ irú ìrìn sí àwọn èèyàn tó máa ń sọ òótọ́ nínú ìrìn irú ìrìn sí ni. èrò kò bá yẹ If anybody is caught stealing, you, you can do what King Leopard II did to those damn Congolese. If you think we're gonna make huge amount of money from this, we might as well buy the land. kò sí oúnjẹ òyìnbó náà láyé tó lè bá ọmú figagbága. <gasps>